إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه مهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أما بعد فإن خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم شر الأمور فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته adára ọpẹ́ fún ọlọ́wọ́ bá atọrọ ìjẹ́gẹ́ fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bá tí ó kádàrá tí a máa wà nìkan nínú àwọn ààyè tí ọlọ́wọ́ bá subhanahu wa tó nífẹ̀ẹ́ sí jù lórílẹ̀ òun náà ni al láti mọ sálápá ń tètè lórí àti gbẹ̀ngbẹ́ àlékún nínú àlámọ̀rí ẹ̀sìn wa eléyìí tí àwọn ìsáàzùwa Zakariya abútafiya hafizahullahu wàràáhù hifzul auliyahi wàràáyàtàl auliyahi wọ́n gbé kalẹ̀ ní mọ́ríkàzì ọ̀dọ́ wọn ní mọ́ríkàzì ìdáyà bìmọ̀dínà ti ọ̀wọ̀ abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala yọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala eléyìí tí wọ́n ń ṣe yìí ọlọ́wọ̀n ọba kó jọ kó bá fi sínú mizan hasana sí wọn yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin láti orí tí wọ́n mo darí kíkí mi sí ọ̀dà àwọn àlàkọ́ọ̀bì alìmọ̀ṣáyé alìsíbá tí wọ́n wà ní ìkàlẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹ̀sìn wa kọ́lọ̀wọ̀n bá àlejọ́lá tó jọ kó mọ̀ sọ pé òun rárá níṣẹ́ rẹ̀ àkòrí tí wọ́n ní kí agbẹ́rẹ́yìn òun náà ni mọ̀kánà ti sọ̀hábà ti wàdáwòrìhí sí ìbìnáhí sọ́rìhìl islam mọ̀kánà ti sọ̀hábà ti wàdáwòrìhí sí ìbìnáhí sọ́rìhìl islam ipò táwọn sàábé wà àwọn sàábé ń sọ ọlọ́run sallallahu alaihi wa alihi tí ó ní kí àwọn sàábé kí wọ́n ṣe láti lọ igi ẹ̀sìn ní àlọ́yé láti lọ igi ẹ̀sìn lálọ́yé láti ṣàṣeyọrí iṣẹ́ ìsìn ọlọ́run ọba subhanahu wa àwọn sàábé <clears throat> abarapá bíi tiwa náà ni wọ́n bá a ṣe ń jẹun làwọn náà ń jẹun bá a ṣe ń mu làwọn náà ń mu àwọn sàábí ń tẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wa radiyallahu anhum ajma'in bí a ṣe ń sùn làwọn náà ń sùn bá a ṣe ń ṣègbéyàwó làwọn náà ń ṣègbéyàwó gbogbo nǹkan tá à ń ṣe pátá nínú àwọn màáìṣù dúnyá kò sí kankan bẹ̀ táwọn sàábé náà kì í ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láìsú kàmsáàlì náà lásán kàmpáàlìdì pẹ̀lú wípé adọ́gba ní àwọn nǹkan tá à ń sọ yìí ayàtọ̀ síra wa o pẹ̀lú pé adọ́gba ní àwọn nǹkan tá ń sọ yìí àwa àtàwọn sàábé oúnjẹ ọlọ́run sọ́làsọ́là àjọra wa pàápàá àbúsílẹ̀ kó mọ́ lẹ́yìn àwọn ọ̀nà tí a sọ wípé àgbàjọra wa yìí abdullahi ibn abbas radiyallahu anhu kama akhrajahu al-imam muhammad fi musnadihi bisnadin hasan ibn abbas kọ́lọ̀wọ́ bá àlekọ́lá kó bá yọrí sí wọn wọ́n gbà wá mẹ́mọ́ amọ́dé nínú musnad wọn látọ̀dọ̀ ibn abbas kọ́lọ̀wọ́ kó bá yọrí sí wọn wọ́n ni, <clears throat> inna inna ibnu Mas'ud wọn gbà á pé látọ̀dọ̀ àbáwá Ahmad nígbà ni mo fọ́n wọn ipe àbí ibnu Mas'ud sọ wípé inna Allah subhanahu wa ta'ala nadara fi qulubil ibad fawajada atuharo qalbi kọlba muhammadin sallallahu alayhi wa sallam pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó wọ ọkàn àwọn èèyàn lórílẹ̀ ó wá rí wípé ọkàn ẹni tó mọ́ láyé lọ́jọ́ náà lọ́run kọlùbà Muhammad sọlọ́bà àlùwàlùwàlà kò sí ẹnì kankan tí ọkàn rẹ̀ mọ́ tó ọlọ́wọ́ ọba sùhánà ó wá yọ ànábì ó yọ ó ó wá gbé iṣẹ́ ìjà ànábì ó gbélé lọ́wọ́ tùmọ̀ bá dáadáa ní kanadọ́rọ́ lọ́hùn fi kúrú ní ibad lẹ́yìn wá gbà náà ọlọ́run bá tún wá wo ọkàn àwọn fún pé tọ́ lẹ́yìn ọkùnrin tá a ti gbé sí ẹni tí ọkàn rẹ̀ tún mọ́ àwọn ikọ̀ wo ni ọkàn wọn tún mọ́ tẹ̀lé mímọ́ ọkàn ànábì قلوب أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم أطهر قلب ọlọ́run wá ọkàn tó tún jù lẹ́yìn ọkàn anẹ́bí sọ̀kàsára nígbà tó ṣe ló ti ṣe tán òun náà ni ọkàn àwọn fàtàrà ipe kan máa jẹ́ ayo kan máa jẹ́ ọwọ́ ọ̀tún kan kan jẹ ní Muhammad sọlá tí ó kún lọ́wọ́ wàjáàlà mínihun wùzọ́rá wàsára ìnùwàsí ní ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó bá yọ fún Muhammad sọlá nínú àwọn ikọ̀ tá a sọ tá a ọlọ́run bá yọ fún ànábì nínú wọn ùzárà àwọn mínísàt ọlọ́run bá yọ ashab àwọn àna anábìwá muhammed ó fẹ́ ọmọ abubakar anábìwá muhammed sallasala ó fẹ́ ọmọ umar ali ó fẹ́ ọmọ anabi. usman fẹ́ ọmọ anabi. Asaa àná lọ gbaa láàrin àwọn sọ̀hábà ọlọ́run bá owó tó bá yẹ kí ọlọ́run ọba àlékọ́lá ní nínú dáwà yẹn ni làkọ̀lákúná fi pẹ̀lú ọlọ́run ọba àlékọ́lá ìbá dáwà náà pé káwa náà wà láyé ìgbà náà fún arúgbó ọlọ́run ó ní yóò mọ̀ wò wípé á ká ní mo lọ wá ìgbà àwọn sàbẹ́ ni á sàbẹ́ ni ìbàjẹ́ dáwà lọ́wọ́ bàbá wọ́tọ̀lọ́ọ̀yì súnmọ́ bí láì lẹ́yìn láìláà ìdáhùn o lè wáyé gbà náà tó dákùn o lè wáyé nígbà náà kó o mọ̀ jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ó ní gbogbo nǹkan tó bá ń àwọn sáájú òǹdó àwọn ń torí pé awa lọ́dọ̀ àwọn àfa onímọ̀ hadith àsóhùbà tọ́wọ́ sọ wípé tàbí lẹ́yìn wúwa mọ́ni ti támà náà rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wa aslama wa mata ala islam gbogbo ẹtí jẹ́ sàbẹ́ òun náà gbogbo ẹtí ṣe pé wa sallam ó wà lákòójọpọ̀ wa sallam ó sì gba islam wà mọ́ tààlà àdáyé ó sì kú lórí ìjẹ́ mùsùlùmí ṣọ́sílẹ̀ ó wà lẹ́sìn. tó sì kú sórí ìjẹ́ mùsùlùmí olùsọ̀hábà tàrífù kan wà ṣáájú sí àwọn aṣíwájú ọkọ̀ mọ́ ń mú wá ìgbà tí ibùdó adára sọlá ní àtàwọn àfáà míì ṣáájú wọn ní péréte kan tó dé wọ́n ṣe tàdí ìlú tàrífù yẹn tàbífù náà ni pé àtọ̀hábíyù wà mọ̀ rọ́ ànàbí yẹ sallallahu alaihi wa alihi wa sallam wà ábúrámọ̀ wà mọ̀ sáálá nígbà ó náà ni gbogbo ẹni tó bá rí ànàbí sọ̀làsọ́là lójú ó sì gba Islam ó sì mú sórí ìgbàgbà náà àwọn sọ́làbùwà kọ́lọ̀kọ́bà yọnu sí wọn wọ́n ní bó la ṣe wá fẹ́ ṣe pẹ̀lú àmsáàlù Abdullahi ibn Ummi Maktum aw Amir ibn Ummi Maktum àfáà awa pàtàkì tàbí pàtàkì tó wò ríran tàbẹ̀sọ wípé lọ́rọ̀ ànàbí ya sallallahu mọ̀túmù tó kò rí ànàbí sọ́là sọ́là kò ní ẹ̀ torí pé wọ́n bí láfọ́jú ni ó ríran pàápàá nílẹ̀ ní ẹ̀ náà ṣé àìyọ́ fún ìlú dárìrọ̀ sùn bà àwọn àfáà ní òkè ó dáa náà ká sọ pé àwọn ẹ̀jẹ̀ ká lọ fẹ́ ẹni tó wà ní àkójọpọ̀ ànábì sọ̀làsọ̀là aslam ó gba islam wà mọ́ ta ala islam ó sì kú sórí kí ni o sórí islam òǹkà wọn sàádé wọ́n lé ní one hundred and fourteen thousand Wọn lé ní one hundred and fourteen thousand bitadi gbogbo àwọn tí wọ́n wà ní mokis arọ́fà ní ọdún sí anẹ́lùwà muhammadu sallallahu alaihi wa sallam tó a ájì àkọ́kọ́ àti ìgbẹ̀yìn sábàtà láhùn gbogbo wọn pátápátá ni wọ́n fẹ́ tẹ̀lẹ̀ pé gbogbo wọn wàyí lámú yàrá òun nàbí ìsọ̀lá àdìsọ́lá kódà mọ́ ni wọn táwọn pápá wọ́n ti sọ́wọ́ àwọn wọn bá fún wọn ló ń kà mọ gbèdéke àwọn tí ó a rí mú àwọn èèyàn tí wọ́n gba islam ìgbà tí wọ́n gba islam wọ́n láàrin pé àwọn lọ sí Mádínà láti lọ pàdé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam li ìdíbàtì sọ̀rọ̀bàtì kán lè bá ní rẹ́kọ̀dù pé àwọn náà dìkí ní àdìsàbé amtal abudu ẹ̀fìn alìmúdàlì àṣáyé ẹgẹ́bí ìbùn hajjá ti mọ́ nílùú sọ́ba wọn ní pé àfáà yìí ó lọ sínú mọ̀dínà nígbà tó gba ìsìláàmù tán ìgbà tó gba ìsìláàmù tán ó lọ sí mọ̀dínà ojú ọ̀nà ló wà ó kù sáátà tó lè mọ̀dínà nìròyìn dé nígbọ̀ rẹ̀ pé ànábì sọ̀rọ̀ sọ́là ti àgbà yìí jẹ̀mọ́ ẹ wo bó ṣe máa fẹ́ fù tó sí àbáyé torí pé bàtó gba ìsìláàmù ànábì ń bẹ láyé ó wá òwúrà èmi náà fẹ́ jẹ́ tàbí ó wá ń lọ sí ìmọ̀tínú ó fẹ́ lọ pàdé àti sọ̀làsọ̀là ṣùgbọ́n tọ̀rọ̀ ló wà fún ọgbẹ́ ànábì tẹ́lẹ̀ yẹn ó rí ànábì wà láàbí rọ̀háhù mọ ibi kan ó rí ànábì ṣùgbọ́n kò sí ẹ̀mí lára ànábì mọ̀ ńgbà náà ìyẹn ló kọjá pé irú àwọn àmúṣáàlù àwọn èèyàn wọ̀nyí àwọn olùmọ̀ fi wọ́n sínú àdárájá ti fúlá nínú àlùmọ̀kọ́dúrọ̀ ní nínú tàbí torí pé àlùmọ̀kọ́dúrọ̀ tàbí rùn náà ni ṣùgbọ́n àwọn wà ní dárájá ti fúlá áwọ́lá nínú tàbí rùn àwọn tàbíùn àwọn òfí ẹ̀ rí àdẹ́bì sọ́làsọ́là nínú wọn àwọn òráwọ̀ sọ́làsọ́là ṣùgbọ́n wọ́n rí àwọn tí wọ́n rí anẹ́bíwá Muhammad sọ̀rọ̀lá àríwá àríwá sọ́là kò sí nǹkan míì tó fi jẹ́ wípé àbá yóò bá ànẹ́bì láyé ju pé òǹkà àwọn tí ọlọ́run bá ní bùkátà sí nínú ásàrò ìgbìmọ̀ tó ń ta àkà yẹn òǹkà yẹn ti pé kò sí ẹnì kankan mọ́ tó tún tó tún jẹ́ tàbí mọ́ àwọn tọ́lọ̀ wọn bá àlékọ́ lá ní ìdìkú iṣẹ́ náà wọ́n ti kí ni o wọ́n ti tán nọ́ọ̀bà wọn ti kí ni o ó ti complete àwọn sàbẹ́ yìí tá à ń sọ̀rọ̀ wọn yìí ọ̀pọ̀lọpọ̀ wa alẹ́mọ́ra lérò wípé tá a bá ń bẹ láyé nígbà táwọn sàbẹ́ wà láyé ni àbá ṣe ju táwọn sàbẹ́ ti lọ ọ̀rọ̀ yìí wà mú lọ sínú sílàfà muslim ábàrù àfáwà àlùkùrọ́bí tí wọ́n mú sí mú gbà wá wọ́n ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ tó kan nínú ìgbà àfáwà òṣèlú fún yamani wọ́n ń bẹ láàrin àwọn tàbíùn ìfẹ́ náà àwọn ọ̀dọ́ tó jẹ́ sáà ọ̀dọ́ langalanga ó wá ń bèèrè lọ́wọ́ òṣèlú fún yamani pé yá àbá Abdullah sọ̀hítà rọ̀túnlá sallallahu alaihi wasallam ṣé olùbálò tí lè dàgbà ẹ̀ ó ń sọ fún ùdébà rẹ̀ ùdébà ló dé náà sọ̀hítà rọ̀túnlá sallallahu alaihi wasallam ó wá ń bè lọ́wọ́ ùdébà pé màmá ń dábàá sọ nígbà tẹ wá bá nàbí lògbà kí lẹ ṣe gan ẹgbẹ́ bó ṣe pé àwa ọ̀dọ́ tá ẹ̀sẹ̀ ń dàgbà bọ̀ nísìnyí àmọ́ wò wípé àwọn àgbàlagbà tá a bá nínú súnmọ́ wọn sí ìṣe kankan ọ̀dọ́ mọ̀ ń rò bẹ́ẹ̀ were ní o wèrè ọpọlọ ó mọ̀ ń gún yàn sẹ́mọ̀ pé tí ẹ̀ bá jẹ̀rẹ̀ sí kọ́nà àti sọ́kù yóò fẹ́ mọ́ àtàkì ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ ń gbóná bóyá wọ́n pẹ́ ní bíìlì àti fáìlì àti wá àyí gan pẹ̀lú bọ́lọ̀ bá tó mú ẹgbà yìí sí pátí àmì ẹgbọ́gbà nǹkan ti ọ̀pù ìyẹn náà pè ní ìwí mímọ̀ nígbà tí ìmọ̀ bá sì yàn níwí káwọn ọ̀dọ́ tó rẹ̀jẹ̀ ń bọ̀ kọ́mọ sí ìfẹ́ àwọn àgbàlagbà nínú súnà tí wọ́n ti rí rírí tí wọ́n ti lóye tí wọ́n ti rí nǹkan tó yẹ wípé lórí ẹni tó jókòó sí tọ́mọ kékeré bá gorí ìlú kòkòrò léwu nítàgbàlagbà rí lórí ẹni tọmọdé bá borí ìrókò kò lérí àwọn ọ̀dọ́ kan mọ̀ rò pé àwọn bàbá yẹn hàn gbọ́ mọ́nájì àwọn bàbá yẹn mọ́nájì sí wọn à ìyí tí kìíní kan rí tóṣù rẹ̀ fi dìínú ó gbà abẹ́ni náà wọ́n ní mọ̀ ní ìgbà tó bímọ rẹ̀ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pé ìyá tí ló tẹ́ ẹni ní ìfúnigbà kùnà kùnà báyìí wọ́n ní mọ̀ ní wọ́n tó ń gbé à tí ó ti yé ó wẹ̀ èyí tó ti rà yìí tó jáàbù yìí ọ̀gá yìí ìròrí yìí gba lórí ẹ̀ ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ọjọ́ náà wípé kí wàá lẹ̀ ṣe nígbà tẹ́ bá nà bí ló bá òṣèré máa sọ wípé ìtàhádùnà máa tọ ọkọ tìǹà bá a ṣe olùsọ̀kù bá a ṣe lágbára mọ́ agbìyànjú ẹ̀ tàbí ìwọ́n bí ìgbà tí ẹ̀ bá kọ̀ lálàá jùlù dàwọn tàbí ní tàbí ìwà ọ pé á ah, láwọ àdìràkùnáhùn á ah, ó mọ̀ sí òye á ah, tó bá jẹ́ ipá abáná bí láyé ni á mọ́ tàràkùnáhùn lẹ́bí sí alágbàwọ̀ á ní dáàbò tí ó fẹ́ wọ́n làwọn àdọ̀ ànáwó aláàánà kìnnà á mọ̀ ẹ̀ bá rẹ̀ bí nǹkan ọ̀rọ̀ kò ní tàbí tẹ́lẹ̀ òun tó wípé àní mo nífẹ̀ẹ́ ó fẹ́ nífẹ̀ẹ́ àmì ẹ̀bí ìjà ọ̀sà mi lọ ìrọ́bù tó bá jẹ́ wípé ìran àwọn èèyàn tí ó n'ife ànábì jùlọ àwọn lọ́tún wà lẹ́yìn àwọn sàbẹ́ ọlọ́run ọba ìbáyọ̀ǹda àbúrúdù ẹ̀rín àlùhúdà ní àṣà àìsàtọ̀ lẹ́ẹ̀kan pé ó rí ànábì tó tọ́kọ̀ tànábì jẹ́ láyé kò sí ẹni kankan tó tún lè nífẹ̀ẹ́ ju ara rẹ̀ lọ ẹ̀ igbó nù hadith táwọn bá bá ń ka fún wa ẹ̀ pọ̀ táwọn wọn sọ pé à ikú tí ó pa ọ́ bàbá àti àgbègbè kò nípa ẹ lọ túmọ̀ rẹ̀ ní. wọ́n fi àwọn òkú wọn fún àdéhùn ọ̀gá àìsó òkú mímọ́ ẹ̀ sì mọ́ àwọn ìyàwó nìkan ya mọ́ lọ ọmọ lọ. ọlọ́wọ́ bá lọ ó ti ní pèdéke òǹkà àwọn ibi tí wọ́n kù sí òbẹ̀nu wa wọ́lọ́ ẹni tí bẹ̀rẹ̀ bá ọlọ́run bá dáadáa ohun àkọ́kọ́ rẹ̀ ní ọjọ́ tí ó sùn sáré fọ́ọ̀kù náà yìí sùn sáré tí wọ́n bẹ̀rẹ̀ bá ọlọ́run bá dáadáa òwúlọ̀ ọ̀kan náà àwọn arákùnrin sọ wípé tí wọ́n yẹ bá àwọn

ẹ̀yìn sàábé kámọ̀ ìgbìyànjú àwọn sàábé tó kákọ̀ oníṣẹ́bí dájú wọlé ẹ̀yìn sàábé ní kàmílíọ̀nù sàlámí tẹ̀lé fún rẹ̀ nínú òfin ayé tí ẹ̀ka lọ́sẹ̀ báyìí tó bá gbà ẹ̀yìn kí ni túmọ̀ rẹ̀ elimination tó o wá bá ìwọ bá gbẹ ní ìsinmi ó máa ń sọ ọjọ́ náà lọ́wọ́ sọ́kọ̀ lọ́wọ́ àyíká ìjọba pé mọ́nì tí ń lọ kábàlì kọ́

òṣèlú àwọn ẹ̀yẹ òní tó kí ẹnì kankan ò sọ̀rọ̀ ó ní bìrìkáwọ́ ìṣẹ̀dí wàjú àṣẹ̀dí nínú òkùnkùn tó lágbára tí ìyáláyà ìbí fi pa àwọn kò tó dẹrú òkùnkùn tó mú àwọn ó ní falamọ́ sàmọ́ ya ìgbẹ̀fà ọlá ó ní ànábì sọ́là sọ́là gbàgbé ẹnì kankan lọ sí à falamma samani anaga sọ ya Hudayfa ìwọ Hudayfa ìwọ́dà wọ́n fà mọ́ wàjá sí ní búdán ilá àlùjì mi ò rí nǹkan kan tí mo fi pé à nígbà tó fi dáa pọ̀ ní èmi náà ti fi lo èmi náà ti lọ. ó ní ó wá sọ wípé nígbà tó dáa pọ̀ sílẹ̀ kan ó ní ìgbà tó dáa pọ̀ lẹ̀ kẹ̀kẹ́ kan ló lọ ó fi kún wípé wàhálà á sọ̀tún láwùjá ìnáwó.

bá nìyí tó o sọ nínú òtútù bí àbá bí kó ló kọ́ lọ́rùn onígbà tó wá délẹ̀ àbútù fi hàn kèké ní sọ́dọ̀ náà ọ̀dọ̀ làánú ó wá fúra pé ọ̀bọ̀ ọ̀rùn pé ọ̀bọ̀ ti ń lo ọ̀pá àgbẹ̀tò pé ti wọ àárín wa ó wá dìde bó ti wá dìde ó fẹ́ bá mi sọ̀rọ̀ àwọn ẹ̀rọ ó ya yá ara kúrẹ́ṣ ẹ̀yìn kúrẹ́ṣ fálínú àrífà kúlú jẹ̀yìntà gbogbo pátápátá ẹ̀ẹ́kẹ́ni tí bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ó máa mú ẹni tí bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ pé kí ló kọ̀ rẹ̀ hmm. ẹ̀rù ọ̀rọ̀ kùsẹ́fà tàbẹ́ kò ní parọ́ ó ní fàtàbà kùsọ́ọ̀lù bíi bíi tùwà mọ́tàǹtà hmm. fàtàbà kùsọ́ọ̀lù bíi tùwà ó ní mo wá mo ṣáájú ẹni tí ìfẹ́lẹ́fẹ́ ni mo bá fi ṣáájú ẹ̀jẹ̀ ó ti jẹ́ mi ìjẹ́ wọ́n ní ọwọ́ àgbẹ̀fẹ́ kí ló mi láàpá ó ní bàbá ti sọ àìsàn láàrẹ̀ lọ́wọ́ ó wá sàwọn ẹni ẹ wá ara rẹ̀ ìyẹn ló dá òun kí ẹni ẹ lè bẹ́ẹ̀ lọ́wọ́ àràkàrà màkúmi ó wá àtẹ̀sàlẹ̀ pé ẹ̀rí atẹ́gùn sí ọjà ẹ̀rí tìtọ́jà ẹ̀sì rárá ọlọ́run bá fi wá dá nítorí náà ẹ̀ ń bá nílé lọ kó tẹ̀lé ní èyí lọ mọ́ta àbá ó fi ká àkùnrin kẹfẹ́ nìyẹn làkùnrin bá gbé la. ó ní bí ìbáṣe ní pé àná ti sọ pé láti tẹ́lẹ̀ àdà ó gbọdọ̀ bẹ́ẹ̀ ní ìkẹ́kẹ́ sọ̀rọ̀ pé kódà ìgbọ́n lé ní ti òun lè sábà fúdà tuntun wà láàrin níbi tó kúrò jẹ́ òun lè sábà fúdà wọ́n sábà sọ pé mọ́ bẹ́ẹ̀ nìkan kan pa wàhálà mọ́ bẹ́ẹ̀ nìkan kan jà mọ́ tàtẹ́ nìkan kan òun sọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ àfa àwa òde àfúnni àmọ́ni wa sọ ní kúfà ìjọ náà lọ fún tà fún tàbí òní pé mọ́rọ̀ wípé àwọn àgbàlagbà ò mọ́ ṣe o mọ́rọ̀ hmm. wípé o bá wà bẹ́ẹ̀ ó ṣe jù á lọ

wà láàyè ó ju gbogbo láyà sí rẹ̀. Pété náà yá ànábì ní ẹ̀sán rìdáàlú sọ́dà fún mọ́ àdúrà àlẹ́. Fàmí ni wọ́n máa kọ̀dọ̀ sára ọ̀hún wà nínú ọmọ yẹn. Wà máa bá jà ní tẹ̀sí la. Èyí ó máa sọ̀rọ̀ fún ẹni tiwọn. Sọ́dà ń ka ayà ìpàdé ẹ̀kọ́. Rìdáàlú sọ́dà fún mọ́ àdúrà àlẹ́. Ọlọ́run àwọn ìfàwọn nìkan àwọn kọ́dà tó mọ̀ ààrùn lọ́wọ́ alẹ́ àwọn méjì kọ́mínà àdé tí wọ́n bọ́ wọn bá ní ipe ìmọ̀tìmọ́ àlùkò ìmọ̀tìmọ́ àlùkò tó bá dá dúdú ìdàkú tó bá ti dàkú jẹ́ nímọ̀ ìdàkú jẹ́ nímọ̀ ibi tó ní kó dá sí àwọn oníṣẹ́lẹ̀ àní padà ànábì náà láwọn tẹ̀lé tọ́lọ́wọ́ fi kọ́ nọ́tò ọ̀sìn Islam lọ́jọ́ pé Islam tó di mẹ́ta kọ́ ẹ̀jẹ̀ àwọn tàbí ni wọ́n ti lọ ìlú káàkiri ẹ̀jẹ̀ ni sọ ìsọmi. ọlọ́wọ́ bá kù hánà wọ̀tẹ́là ó ní fàmílì wọn máa ń kọ̀dọ̀ nàgbàgbọ́ ó fẹ́ àwọn tà sọ yìí ó kú sójú ọ̀nà wọ́n ní yẹn tẹ́lẹ̀ máa ń bá bẹ́ẹ̀ wáyà yìí yóò àwọn tó fi fóòkú lọ́wọ́ wọ́n bẹ̀ wọ́n ní inú wọn tó fi àwọn tó wọlé sí àwọ́ tí ń bẹ lórí àwọ́ ẹ̀sọ́ pé ó rẹ̀ ó sì lọ gbogbo wọ́n sì pa tí àwọn làwọn kan wà ganu síbi kan wọ́n mọ̀ ta wọ́n mọ̀ tó rẹ̀ ní gbogbo àdúgbò ìsìláàmù wà ní gbogbo bó ti wulẹ̀ lóhùn gbogbo ti tó fúkú sọ hàlà ìfẹ́ àwọn tàbẹ́ ọ̀lọ́ ìfẹ̀sẹ̀ kálífẹ̀ wọn nínú àwọn nǹkan tí àwọn tàbẹ́ ṣe tí wọ́n fi ran dáwà ìsìlámù lọ́wọ́ àfa yáàdì bẹ́ẹ̀ ó kú táwọn tàbẹ́ jà nínú nǹkan tí wọ́n fi kí ni o nínú àwọn nǹkan tàbẹ́ lò tí wọ́n fi ran ìsìlámù lọ́wọ́ àtàrí wọ́n ń gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ìlú àwọn ọmọ ìgbàgbọ́ mo mọ̀ lọ́dọ̀ pọ̀tọ́ wà tí nébọ̀ tó bá lọ sí dáná ọ̀dà lọ́dọ̀ ìmọ̀ lọ́dọ̀ tó bá lọ́dọ̀ ìmọ̀ lọ́dọ̀ sí sí bá lé yóò pé wọ́n ọ̀tá náà fi ìlékún àti gbogbo àwọn òfin òní nínú àwọn òdìlú táwọn tàbí tí wọ́n ná òun àwọn ọ̀rọ̀ òní tó yẹ pé kò sí wa tó lè fi ìdá kan ní wá mílíọ̀nù rẹ̀ anẹ́bìnrin lásán anẹ́bìnrin lásán ní wàhálà ẹ̀ mọ́ bu àwọn sọ̀hábí ìwà ìlàwọ̀ àǹfàkọ̀ láàpàkún ní sàúdì dáa tẹ́ ẹ bá ní oṣù tẹ̀lé tó ìwé òmùgò mọ́ balàgà mú dàá ní wàhálà nípa sàbẹ̀ kan tó bá mú ìdàbẹ̀ làbídùn àbí mú ìdàbídùn kan tó mútu nǹkan kan tó ti sára mútu nǹkan ó lè jẹ kọ́ra ó lè kó jẹ ìdàbídùn kan àgbàdo ẹ̀wà mútu àbí ìlàjì mútu títà àbẹ̀wò ti sàrà tẹ́ ẹ bá fi tó dédédé bó tó wá tó òkè wù sùgbà ládàá tẹ́ gbà kò lè tó èyí tàbí ìwọ̀n. torí pé kò sí nǹkan tí èèyàn lè ṣe mọ́ tó lè ṣe o tó lè lé àwọn tàbí ìṣọlọ àgbà kí ni àwọn abẹ fáwọn tàbí àwọn iṣẹ́ ìdìbò wọn ṣe mú kúlí túwò ọlọ́run bá ti á lọ sára ó gbà á sí ọ̀nà á ń wọ́n wọ́n wọ́n òun bá ń tí wọn àwọn náà sì jọ ló sì nǹkan tí ọlọ́run bá wọn bá wọn bá wọn níbi oṣù fún wọn. bákan náà nínú àwọn nǹkan táwọn tàbí tí wọ́n fi sọ́ọ̀tì ran islam lọ́wọ́ nọ́ọ̀tìlù islam bí nọ́ọ̀tì fi fún islam ká àwọn tàbí fún islam ká lẹ́yìn ìgbà tí àwọn ìjọba kò fáwọn fúlà fúlà nígbà láyé wọ́n tún bọ̀ ọba àdékọ́ láti kó ayé lé wọn lọ́wọ́ nítorí wípé ànẹ́tùwà Muhammadu masala ànábì ti sọ àkọsílẹ̀ tó tó lọ wípé gbogbo ayé wọ́n padà kó lè lọ àwọn sábà tó wa wọ́n ní láìsà àjà fi ànàwó mọ́lá kò nílé yà wà láìsà àjà bá fi ànàwó mọ́lá gẹ́gẹ́ yà kì í ṣe nígbà àwọn tàbí dáadáa yẹn wà mú màtà wọ́n wà pàdé tó ní pé àkọsílẹ̀ ti wà pàdé tó ní pé ó padà dáadáa yẹn wàlákìn náà àjàbá ànàwó mọ́ gbẹ̀jàrò ṣùgbọ́n gbà bí ọlọ́run ọba àlejòra ó parí lọ́wọ́ mọ́ gbẹ̀jàrò wọ́n láì lọ sí jù kí ló sì lò ó aláàbíà lò ó lórí lọ́làbùbà àwọn olóògbé olóògbé wọ́n. ó ò sí ìráyé olùbáyọ̀ ayé ló

wọ́n ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ àwọn tàbẹ́ òní pé àwọn tàbẹ́ ló kọ́ ìlànà ọ̀kọ̀ọ̀ka kí wọ́n gbé pépèpé torí náà nígbà tó mọ̀ jù ní àkúrẹ́. ọlọ́run bá fún àná wà sára ọlọ́run bá ní ọ̀làwọ̀lá lè fún ìfọ̀tí mí ni wọ́n tọ̀ sí ọlọ́run ti bá ṣe pé àwọn ikọ̀ kan dúró ife ẹ̀yìn yẹn lọ àwọn ọmọ kẹsàn-án ẹ̀sìn àánú sàlàyé ẹ̀sìn táwọn ẹ̀yìn tẹ́ ẹ lọ yẹn tẹ́ ẹ bá ti dé níta gbọ́ lẹ́nu ànábì ẹ̀fọ́ ẹ̀sìn tá a gbọ́ gbogbo ogun tẹ́ ẹ bá ti lọ ẹ̀jẹ̀ ká wà àwọn ọmọ ṣe àwọn tàbí ń sọ lọ́wọ́ àti sọ ní òkèrè ìyẹn ló sọ lọ́wọ́ àwọn tàbí ń sọ lọ́wọ́ sábàtì wa ni sábàtì wa ni wọn kò sí ìfẹsọ̀ tó ọfẹ́ ṣe inú ẹ̀rù wọ́n lọ́wọ́ tó o bá lọ́wọ́ tàbí fún mi ọlọ́run nígbà kò sí sọ ọfẹ́ ṣe inú ẹ̀rù tó jẹ́ àwọn olùkọ́ta ìwé náà jẹ́ àwọn ti di àwọn ti

kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wa ojú àwọn kan ni wọ́n ti tó ti wù àwọn yẹn náà kọ́ sílẹ̀ o àwọn yẹn kò gbẹ́nu wa ká sọ pé ìlú báyìí ni wọ́n kù sí ọlọ́run bá lóun forí jiyàn òjò ń jiyàn á ìwọ ò tí ì tú iṣẹ́ rẹ̀ gan kò tí ì ti ga àti wípé wọ́n ti ga bẹ́ẹ̀ àbí wọ́n bá wọ́n ẹni tí wọ́n ti dá tó ń bẹ́ẹ̀nu àtẹ́lẹ́ tó fà ń fọ́ dẹ́dẹ́ tẹ̀sí ló wà tẹ̀lé náà ó kì í sí wọn dáa lọ́ọ̀tà ẹ̀ níta àgbẹ̀ bá já àgbẹ̀ nígbà náà lẹ́ẹ̀mẹ́ fà ó yẹ wọn ní o àpapọ̀ ó lè parí iṣẹ́ òun bá àwọn tó ń bọ̀ tó bọ̀dá wọn láì sẹ́mi à ìwọ ni kó o mọ ọbẹ̀ náà àtúbọ̀ tán fúnra rẹ̀ kì í ṣe wípé àwọn tó lọ́wọ́ bá àdìgbà lọ́wọ́ fi yọ́nú sí tàbí kó wá lẹ́ẹ̀bà sí àwọn àwọn áwọ̀

ọlọ́run ọba àlejọ́lá ó fi ní ìfín gẹ́gọ́bí làwà germany àti ìgbẹ́ ọlọ́run dáwà àti amẹ́ríkà lọ. ó ọlọ́run tí wọn bá ti wá láti pàṣípèsì bẹ́ẹ̀ káwà àwọn àwọn

àtẹ̀síyá ọ̀jà àwọn tàbí sàǹfà ìta fún ọlọ́run tí ọ̀sán ọlọ́run bá bá dé àwọn àti òṣèlú onímọ̀ káàmì ló mi ní wàlá mi nílẹ̀ ìdá ọ̀dọ̀ lọ́ọ̀hùn wà lọ sí ìlú àmúrọ̀ àyà fún ìlàláwùn ní àwọn ní àwọn ìlú kò tọ́ fún mi nìkan ọkùnrin àti lóbi ọlọ́run bá àti àná ìbáṣepọ̀ nítorí ọ̀rọ̀ yóò ṣe ayé akúnà láwùjọ sí yà kéde ẹ̀fọ́ àwọn ní ọ̀rá ìsinmi wọn wò náà tó ká jáde yẹn kò bá nítorí ọ́fíìsì yẹn a ọlọ́run ti sọ fún lẹ́wọ̀ ẹ ìmúra yẹn kò lè wọ ọ́fíìsì ṣé ìmúra náà bẹ̀rẹ̀ lọ́fíìsì náà àbí ti bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ àwọn tàbí wọ́n tán sọ́dọ̀ lọ wọ́n tán kọ́dà àdúgbò àwọn kan ọ̀sán débi pé wọn yìí fẹ́ fi àmọ́ ìpìlẹ̀ ní ìgbà kí ìgbà àwọn sàárẹ́ tán sínú ọlọ́run wọ́n tán sínú dáwà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá bàbá àtàlá ó fi ọ̀gá lára àwọn ọlọ́run bá àtàlá ní kán rí àrùn tó pọ̀ pẹ̀lú pé ọlọ́run bá bàbá àtàlá ó ti kí ni ó yọ ọ́ sí wọn. wọ́n rí inú wọn bẹ́ẹ̀ pé sáájú kó tó kò láyé ọlọ́run bá ti kí ni ó yọ àwọn mẹ́wàá kan ń bẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ torí àdìsí wà nù ọ̀yìn mùsùlùmí láti ní ìgbà sọ fún bìláàdì wípé mọ́ ájírọ̀ àmọ́ẹ̀ mọ́ áhàrọ̀ àmọ́ẹ̀ tẹ̀fọ́ àlọ́ iṣẹ́ wo ló mọ́ ṣe débi wípé tẹ̀mí ìtù rúfàlà àlẹ́kà ìjà tí mo wá gbọ́ sí ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ń dún láti tẹ̀ náà àmọ́ ìjọba ìjà rẹ̀ kí ló wọ́n ṣe ìlàjì wa obìnrin lọ òun rò pé ẹ̀ka àti òun máa ń ṣe ti pé òun kàn lọ sí pé òun lè ṣàlọ́ àlá àdúgbò wo lo àlọ́ láì tó tó bó ti tó kára káàdì wò ó mẹ́rin ló wọ̀ sọ ìfẹ́ tó fi lè fi náà tó ibẹ̀ làwọn àǹfààní ti e pé súnà tó lójú pé tá a bá sàlù àlà káàdì ìyẹ̀dù tó tó dá káàdì kíná bí la lákàtí àwọn àwọn ọmọ ànájúwà Muhammad sallama ó torí pé ẹgbẹ́ Yorùbá sílẹ̀ jẹ́ náà wọ́n rẹ̀ níbẹ̀

adáfà abúgbàkùn ní ká sọ pé rọ́ọ̀fì ọ̀rọ̀ àná ó mọ̀ ká sọ pé áàdì ká sọ pé òdáyífà ká sọ pé àti gbogbo wọn pátá sábà tó ń bó kọ wọn kájú sínú ká mọ̀ sí rọ̀ọ̀fì ọ̀rọ̀ àná bákan náà ká sì mọ́ tẹnu bọ áwọ̀ àbí àwọn nǹkan tó lọ láàrin wọn ìṣẹ̀lẹ̀ mọ́tẹ̀lẹ̀ lọ́jọ́ kan anẹ́gbẹ̀wá Muhammad sọ̀lọ́sọ́lá àtàwọn tàbí wọ́n pèsè wọ́n fẹ́ wọ mọ́kà wọn gbógun àrùn wọ́n fẹ́ lọ kà wọ́n wá bìtá ìpè báàsì ti gbé báàsì ti gbé báàsì ti gbé bó ṣe wá pọ̀ sí ìrọ̀lẹ́ tán kò sí ìgbòho náà wà wọ́n ìtúkà tán ní òkú náà ọlọ́run ní kí jìbìrì lọ bá àdúgbò lọ́dún parí ọlọ́run ní jìbìrì lọ bá nàbí tó wà pé nǹkan tí wọ́n ń bì kọ́ọ̀sì yẹn ọ̀rọ̀ yẹn jáde àtijáde ọ̀rọ̀ yẹn ti bọ́ta pé kí ànábì gbé àwọn mẹ́rin dìde kán máa lọ sí àyè kan tí wọ́n pè ní rọ́ńdọ̀ rọ́ńdọ̀ tó kọ̀ náà fi àyè náà obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́tà tó ń bì kọ́ọ̀sì jẹ́ ìdókòwò

nígbà bá tó gbogbo àrẹ tí ó lẹ́tà ìwé yóò kára ní òun táwọn pé ẹ̀tọ́ láwọn ń tẹ́ yóò pọ̀ kò sì ní sọ̀rọ̀ àtìkẹ̀rẹ̀ dé kí ọ̀dọ̀ ara ti kí ló láti sọ̀rọ̀ táwọn bí ìbá sọ̀rọ̀ àwọn tàbí káàkiri lára àwọn tàbí ti yí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ táwọn bí ìbá sọ̀rọ̀ máa pàtàkì ìpínlẹ̀ ògbẹ̀jú mẹ́tọ́lẹ̀ ìpínlẹ̀ wọ́n mú ìlú ogun wọ́n dé wọ́n pè fún ọkọ̀ lóru ẹ̀wọ́n ìlú ogun fẹ́ jù lọ. wọ́n lè lóru wọ́n dé wọ́n sì nǹkan ọ̀rọ̀ ojú ogun. ẹnìkan wá sọ bá nàbí sọ́nà sọ́nà yìí pé ó ní yàrá tó ó ní ẹ̀rí ti yàrá tó lọ́la fẹ́ẹ́ lọ́la káàdì. ó ní àbẹ́bí ló ní ṣe dé lóko tó ṣe kí o kó o ṣe dé. ànábì ní kúńtà wà wọ́n kúńtà nígbà máa ń àwọn yàrá

ìgbà ọ̀gbọ́n ní ànájọ́ àti áyì tó ń lọ òun tó ní alábòsí nílẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọba ti àjáde ilẹ̀ ìwọlọ́pàá. àmọ́ ti sọ fún áyì bẹ́ẹ̀ kò jẹ́ kí wọ́n ń pa mọ́ pa àwọn yóò sọ pé wọ́n pa bóbá wọ́n tún ká àná padà sí áyì áyì ìwọ padà pa ọkùnrin ọkùnrin yẹn wà náà kàwárí wọn tó kù dání ní gáàsì nàrà wà. ìgbà tí ojú òkun náà wà lè tó gbóná tí wọ́n sá pa wàhálà tó wọ́n wà. ìtọ̀yẹ́ lò ẹ̀tọ́ bá wọ́n lò ó bá àti mo ṣe ló lẹ́jọ́ ẹ̀dú bẹ̀rẹ̀ sí láti jọ lọ twenty five percent ọ̀rọ̀ làwọn olùkọ́ ní àgbà láti five percent ọ̀rọ̀ làwọn mo ti fọ ẹ̀rẹ̀ parí ìrẹ̀lẹ̀ láti ìlú láti ẹ̀rẹ̀ mo parí ẹ̀ bí àpá wa láti wọ́n ti sọ́kà ìbàdàn ìbàdàn ti sọ. ìgbàgbọ́ nà wá àdìgbò abẹ́rẹ́ rẹ̀ kúkúta tó ń bẹ̀rẹ̀ kúkúta fọ ọkùnrin yẹn kúkúta kúkúta wọ́n ti wọ́n ti wọ́n ó ti kú àti láti àbúrò àwọn àbàtà. kẹta jẹ́ èyí tó ń dá àlẹ́ sọ pé èyí máa ń tó èyí máa bá. bó ń sọ̀rọ̀ lọ́wọ́

fa akarajà alìsàbà ní ọ̀sà ìsàlẹ̀ abẹ́ ẹ̀rùn lẹ́yìn ibi tó kùnrin mọ́ bá ohun tí ẹni mọ́ ilẹ̀ ló ti yọ lẹ́tà rẹ̀ jáde bá fún àpá wa àyè pàtó lásán ẹgbẹ̀rẹ̀ òsì náà èyí tí wọ́n wá àgbà kò ká àbọ̀rọ̀ ọ̀dọ́ lọ́wọ́ mọ̀tíṣẹ́yà ìjòkó yẹn náà ni wọ́n ti wà ni wọ́n mú lẹ́tà dé ìgbà tí wọ́n kù lẹ́tà fáìdá ìyá mi hárápì ọdún ábí bàtà lẹ́tà wa sọ pẹ́tọ̀ lẹ́tà yìí o láti ọ̀dọ̀ ábí ọmọ àbúbátà ìlà áyí ní àyìnbọ̀ká mo ń sọ bíhù bí màjírí ìdẹ́sí rọ̀ nígbà sọ́kọ̀ lọ́wọ́ àbúbátà tọ́ lẹ́tà yìí o wọ́n tún ẹ̀ yẹ sí ìgbésẹ̀ wa ní o. bọ̀ ń fún yín nílò yín pé ànábì sọ́lá fún àtàwọn ọmọ ogun rẹ̀ bọ̀ àti ìgbìmọ̀ ká o mo lọ bá wá o ṣùgbọ́n ẹ o ẹ mọ̀ kọjá gbé o tẹ́ ẹ bá gbé mú wọ́n gbé mú ní ẹ̀dá mi o ó fún wọn ní information nígbà ka lẹ́tà yẹn kẹ́kẹ́ àbá ọkùnrin ó ní yá dáàrú ábùdí ìrọ̀lọ́pọ̀ ara ìrọ̀. Ìlà ìṣúná náà jẹ́ ìdílé ìṣòro ọkùnrin mọ̀ náà sí ìfún rẹ̀. Ẹ̀kọ́ kan rẹ̀ bàbá ẹ̀kọ́ bẹ̀. Ẹ ti pé bàbá nígbà tó kù sábà kàrí A mọ̀ pé wọ́n sọ pé dáàrin Bàbá àwọn wọ́n ti dáàrin ànábì ṣe ní orí ẹ̀ ànábì ṣe ní orí ẹ̀ nígbà táwọn ti wà ṣẹ̀. ìjà wa lágbàdo ọ̀tá sáré àti ìjọba rẹ̀ tó pé ìgbà tí wọ́n náà wá di àmì ìròyìn yìí iye orí tó fẹ́ láàlọ́ torí pé ọ̀pọ̀ ní ìwà ìtẹ́wọ́ lórí ọ̀pọ̀ ní ipò ìwà lórí.

àwọn orin tó ti là tó ó ti pé à ní tó tó ti bẹ̀rẹ̀ ọmọ lẹ́yìn orí yóò fẹ́ fara lára olódúró tẹ̀sán tó owó náà kọ́ ọgbọ́n orí yẹn ló fẹ́ gbà tó náà padà di àbúrò lómi àpàdà àbọ̀lẹ̀ ni wọ́n bẹ́ orí rẹ̀ ó wá ní àtẹ̀lẹ́ rẹ̀ jọra ọ̀hún láìpẹ́ àbúrò ọkùnrin yìí ti ẹ̀yọ́ ọ̀bẹ̀rẹ̀ yẹn. ó sọ wípé ní ìdílé ti ṣe bẹ́ẹ̀ ní pé mo tẹ̀ ra mọ́kà mo sì lẹ́bí nínú wọn. àwọn ẹbí mi wọn ní yóò bá mi ẹ wà náà lọ́wọ́ agbóhùn àtàwọn rẹ̀ nípa mo á fún ọ lóye tó tó mọ́ kò bá náà ìrẹ̀lú náà bóò lè lè bẹ́ẹ̀ kí fọ́nà ọba àdìgbọ́lá bọ̀ pé ya oṣù nínú ọmọ ìpínlẹ̀ ìgbàlódé yìí àná ti ṣe nọ́ọ̀kùnrin nípa rẹ̀ pé wá ti ṣe lọ́sí nínú ọmọ ìpínlẹ̀ ìgbàlódé yìí tó ń pẹ́ káàdì ọmọ ìgbà táà ìgbà ó jà àgbọ́dá rẹ̀ ìgbà táwọn ti fẹ́ fẹ́ ìyàwó sára ó wà lórí lọ́sí ìyàwó ìgbàlódé àpárẹ̀ jẹ́ àbá àwọn ará níbi tó àtàlẹ́ ìṣòro àlẹ́ owó títẹ owó sọlá tó fún ànábì sọlá sọlá ó ní sọlá ọ̀pá àdìgbà lọ pé yá á làbàdì ìsìnàrú náà ní làbàdì bàbá mi ẹ̀yà tẹ̀lé ẹ̀jẹ̀ àgùnbádàrè ẹ̀ mọ̀nà ṣe tẹ́ ẹ bá fẹ́ làbàdì bàbá mi làbàdì mo ti mo dẹ̀ fẹ́ yìí tó lẹ́nu náà àjọkò láyé ge tó mo ta bàbá òṣèré wọ́pọ̀ wọ̀ láyé wọ̀ láyé yé bí mọ̀ọ́fẹ́ tó bá dúdú ó lọ fún títọ́ fẹ́ òun ta bàbá àwọn tọ́lọ̀ sí o àwọn tí wọ́n bẹ̀rẹ̀ àjẹ́ náà à ọlọ́ọ̀ mọ́jà kú sí àwọn ọlọ́ọ̀ mọ́jà kú sí o ọlọ́ọ̀ mọ́jà kọ pé kò táwọn tàbí àlejò tó lọ́ọ́ tó jẹ́ ọlọ́ọ̀ ìfẹ́ wọn jẹ́ kó mọ̀ lékún ní ẹ̀mí wa àbá ìsọ wípé ògùn náà ti yí ọ̀dọ́ ìlà inú kúta

mọ̀kánà yàrá mọ̀hánà lọ àbọ̀ nìlú láyé ní yàrá àbá bákìrì ìlú sáárì láyé ní yàrá àbá bákìrì ìlú sáárì wàlá àbá àkùnrin fáárì kọ̀ọ̀tọ́ ìbáwò wàlá lọ́pàá lè yí pátá Usman ìnà afárí àmọ́ àdìsí òun bàbá والبيت لا يستوي إلا خياركان والبيت لا يستوي إلا خياركان ó wá sí ẹ̀kọ́lù ó ní ìnira ọdún ikú àyíyá lálíkúdà àlànà kàmọ́rọ̀ ọdún ikú àti kọ́ńkọ́ ìgbàlá wàkọ́dúrọ̀ ọdún ikú àbá abúlé wá sí ìyá kàwọn wàkọ́dúrọ̀ ọdún ikú ìkọ́ sí ilé ìdárí èkó dàkà láàmú àmì láàrú ìlú ìlànà àti ìkàfà ìlú iná náà ó tó ń fún na ó tó fún òkú náà ti ní ọ̀sán ìlà ìbáwò kábíyèsí àná ti ọ̀rọ̀ rẹ̀ wà ó wà láti yí lórí òkè ńlá ní kábíyèsí àwọn sábẹ́ ìmọ́lẹ̀ àti àtọ́jú ẹ̀rí tó àwíyàwó tó dájú mọ̀kánì aláàmúhánú akọ́ ìṣòro ẹ bá mọ̀ sọ́bọ̀ wọn bá ló dáhùn láàyè ní ìyá náà àbárábà pẹ̀lú ìlú sáré kó má kọ ní àdúgbà kì í ṣeré o. ara àpẹẹrẹ tí ọkọ ọba àdéhùn bá tóbi ní kí ìyàn sílẹ̀ jẹ́ olórí fún ẹ̀ka olùkọ́mọ sábà sí àwọn tàbí sọ́rọ̀. láàyè ní ìyá náà àbárábà pẹ̀lú ìlú sáré wàlá àbá abúlé ìbáru kọ́ ọ̀gbọ́n ìbáru. umar ọmọ sọ̀tọ́ àbúhá

Jọba bọ́ọ̀lù sílẹ̀ ti wà ní, jọba síbẹ̀ gbogbo owó wà fẹ́ o. Gbogbo àwọn blọ́ọ̀kù rẹ̀ kò dání wà ní báyìí ti la. Ìlà àlùmá ìlà àlùmí, wọ́n ń báyìí ti la ẹ̀ka wí. Ìlà àlùmá ìlà àlùmí. Ìgbà tó lẹ́kọ̀ọ́ ló ní ìní rọ̀bì ìlú àríyá lálẹ́jà àlàmọ́. ìní rọ̀bì ìlú àríyá lálẹ́jà àlàmọ́. ó ní mo gbà fún àwa àlìjẹ àtiwájú mi kọ́ mi kàmọ́rọ̀ bí fún àti kọ́ńtọ̀ ìbálòdárí. kàmọ́rọ̀ bí ìlú àti kọ́ńtọ̀ ìbálòdárí. kàmọ́rọ̀ bí ìlú àti kọ́ńtọ̀ ìbálòdárí. wọ́n ti fẹ́ẹ́ ní sọ́dà wọ́n ní pẹ̀lú kan náà bẹ́ẹ̀ ni ẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ tí wọ́n dà òní bẹ̀rẹ̀ níbo. ìní wọ́n fi tó àyíká láti wò láàárọ̀ mọ́. ó ní ọjọ́ ní àwọn àwọn àlọ́ aláàbò ìwọlé gẹ́gẹ́ gẹ́gẹ́ bó jẹ́ pé mo lọ́dún sí àfa àwọn àbùbákù tó wà pẹ̀lú bọ́ọ̀lù gọ́ọ̀ tó ń bẹ pẹ̀lú àmọ́ ti ní tó tó ó ní kúrò parẹ́. Ọlọ́run ní kó àbá àbùkù wá sí ìjára òbí bẹ̀. Ọlọ́run ní kó àbá àbùkù wá sí ìjára òbí bẹ̀. Gbogbo ń túbọ̀ àti gbogbo àwọn ẹbí ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́. àmọ́ ti fi tàwa sí lọ́wọ́lọ́wọ́ ọba ó ní ìkún tàbá àmọ́ á ní láwọn òbí ìṣọmọ wọn tàbá láwọn ọ̀gá ní láwọn ìṣòro. wọn lọ́kùn tó bá lọ pé ó lọ sí dápọ̀ sí ìsorí ìṣòro ti bẹ̀rẹ̀ sí láàrin àti ìtàpá àti ìrọ̀lọ́ Ìlànà àti àìsíkà wá Ìwọ náà náà ni mo Thank you.